أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمتنا كان رسول الله صلى الله عليه وسلم بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فخير الهدي هدي صلى الله عليه وسلم وقد سن لأمته سنة رشد وما تركهم إلا على محجة بيضاء نقية لا يزيد عنها بعده إلا هالك عياذا بالله من الهلاك الرسول كان يرحم الناس في الناس حليم بالمؤمنين رؤوف رحيم كما أثنى عليه ربه سبحانه وتعالى في أواخر سورة التوبة وكيف تترك هذه الأمة سنة نبيها ولا فوز لها إلا في اتباع سنة نبيها أمة الإسلام حج رسول الله صلى الله عليه وسلم حجة الوداع وكان يقول لأصحابه يومئذ خذوا عني مناسككم فلعلي لا ألقاكم بعد عام هذا وهذا بشعار من الرسول بقرب أجله بكى من بكى يوم أنزل الله سبحانه وتعالى عليه قولا اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا رجع رسول الله صلى الله عليه وسلم إلى المدينة بعد حجته في ذلكم العام والله ما أقام وليمة وما قام حفلة لرجوعه من سفر الحج ولكن الإقامة الوليمة في هذا الدين عند القدوم من السفر أو الرجوع من السفر فحول هذه المسألة ندور في هذه الخطبة المباركة ونسأل الله تعالى أن يبارك لنا في أوقاتنا وأن يبارك لنا في أعمالنا وأن يبارك لنا في جميع تصرفاتنا وهو على ذلك قدير وبالإجابة جدير أقول لكم هذا في المسلمين أنت رأيكين كرات قريبان النبي صلى الله عليه وسلم ẹni ọba dẹ́dà rẹ láti bá máa jẹ́kẹ̀ gbogbo wa. Aláwọ̀ bá ń tàbí kúrò wa bá ní tàbí kọ́ọ̀lá rẹ̀ àti àwọn ará ní ànìyàn àti àwọn sọ̀hábà rẹ̀. Tó ọba ti ń sa àwọn tó kẹjọ nígbàgbà ìfìyàmà pẹ̀lú ànìyàn, wọ́n yọ wáyẹ̀ kó náà kẹrẹ o.

ọwọ́ agbó sẹ́mi àwọn èèyàn wípé òun gangan lẹ̀sìn jẹmọ́ra annabi wasallallahu alaihi wasallama ọba dẹ́dà máa má dojú ọ̀rọ̀ kọ wípé in tí mọ́ ọ̀rọ̀ yìí mẹ́jẹ láàbọ̀ in tí mọ́ ọ̀rọ̀ ìfẹ́ mẹ́jẹ láàbọ̀ sallallahu alaihi wasallama kọ́dà ń sọ fún ọ̀sọ̀ àbà ìpé halbalab ẹ̀yìn mẹ́rin àjọjì àjọ mú ní ìjẹ́ mọ̀ sáun tó lọ ń fi rámi sí ibi tí mo jíta ìpé ọrùn balab wọ́n yà nẹ́bí ọjẹ́ pé sọ́lọ̀wà tọ̀rọ̀bí nítorí tẹ́tímẹ́ntì ni yóò bá wọ́n gbà láti sẹlọ́n kí wọ́n bá sẹ̀yàn iná àlọ́pàá tí a bá ti kí ó lọ́dọ̀ àfá ó gbà wípé àfá yìí ọ̀lá lè gúnmà àjẹ́ pé àwàláwà àfá wà bá ṣe kọ̀rẹ́tì àfẹ́ ẹni ọ̀tọ̀ ni ṣùgbọ́n àgbọ̀rọ̀ mọ́ kọ̀rẹ́tì wọn nítorí pé òun náà lè tó pọ̀ nínú oúnjẹ kí ó kéúnjẹ jọmọ́ àti lọ fà á kí fi jẹ́ pé tí ó bá ti ń sọ̀rọ̀ òdòdó fánù ìsìlámù àwọn alùsùnà náà lọ mọ́ṣáláṣí wọn pé ilé ó fún mọ́ òdìdí ìfẹ̀kẹ̀ sí mọ́ kí tún la fẹ́ gbéyàwó ní kútúbáyì òun náà ni ṣókúmọ̀ إقامة الوليمة بعد الرجوع من الحج kéèyàn bá ti ájíde kàtàtẹ́ǹtì kápẹ́ran kásayẹyẹ tó gbẹ̀nú ẹ̀sìn ọ̀rọ̀ ó sì kún náà lórí pé lọ fẹ́ fi àdúrà sí ẹ̀dá àtàkùn ẹni sẹ́ ẹni sọ́dí àwọn ta máa lú ẹ̀mọ́ ọ̀yà àkàfí tó ti gbénà ló ti máa pùlátọ̀ sọ́lẹ́fún abàkí bóò ni kí lọ́ pàtàkì ní ìfín wọnú ẹ̀sìn bákan náà nínú ìsìlámù àti ọmọ kọjọra bá gbọ́gbọ́n kọ́dà kéèyàn lọ títí ti dán ó kẹ̀ múwè lọ sọ́dọ̀ sáàtì tí ló kọtí náà Sulaiman ni Allah akbar ẹjọ́ káwọn lọ́làjì ìbájẹ́ báwọn ní ẹ̀sìn mọ́ sí àà ó ní ìròyìn wá lè ní ẹ̀sẹ̀ wọ́n wọ̀ jímọ̀ ní gbọ́n sí wọ̀ jímọ̀ náà tí wọ́n bá tí ìlàgbára ti pẹran pa màálù tàtẹ́ntì lèrò pé bá pàwọn fún ọgbọ́dọ̀ kì jímọ̀ àtijọ́ tí wọ́n bá tó lágbára rẹ̀ torí wọ́n wọ̀ jímọ̀ padà ní wọ́n ti jáde fún jímọ̀ wọ́n tẹ̀sẹ̀ wọ̀ jímọ̀ padà ní kí ló bì ọlọ́njọ́ nínú àdáni kàṣẹ rẹ̀ má ti di pa wá o ẹni tọ́lọ́ ń lè ti di pa nírú àsìkò táwà wáyìí tọ́jẹ́ pé wọ́n ti yọ quality kúrò ní ilé ayé tí ara rẹ̀ ó tó wá pé ìkọ́sọ̀ wọn o bẹ́ẹ̀tì lọ́gọ́wá ọlọ́mpọ́láka ìfìfọ́ wọ́n ní alifakuru lẹ́yìn tàbí àìbìn kéèyàn ọ̀bá rẹ̀ lò lókì kéèkì àlébù èyàn ní òmìnir ọ̀nàkọ́ onínàká aṣọ tó ní òjú méjì lọ sí mẹ́ta kéèkì àlébù alif islamu lahu wal kéèyàn wá kọ́ méjèèjì ẹ̀yìn báyìí kọ́ sọ fún òsì wípé kí á ń kọ́ ọ̀pù sí ohun gangan làlébù o ní wọ́n wá ń fi ojú ọ̀nà bí ó ti dáa fún ọlọ́ lẹ́wọ́ ọlọ́n tí mẹ́bí ṣe eré ẹ̀nà lòdí ọmọ fẹ́ ìlówó kátà máa fàdúrà rìn lọ́wọ́ ẹ̀dá lè ra pọ̀ bọ́ọ̀kù mẹ́ta kẹ́ mọ́fàlẹ́ ọkàn fẹ́ ìrọ̀ àlébù gangan mú kéèyàn dúró tẹ̀ká lè mú kéèyàn ọgbà kò sí ọmọ adarí òun olàlébù àwọn bọ̀. Annabi sallallahu alaihi wa sallam ose hajj ní ọdún kẹwàá tó dé Madina. Ó ti hajj dé kò lo 120 days ọ̀rọ̀ tí mo sọ́rọ̀ kò lọ́ndẹ̀dì rẹ̀ kó tó lọ ìjì ó pàtẹ ayẹ kankan jẹmáà tó bá jẹ́ kí bàbá wọ́n gbé náà lọ́hùn wọ́n dá wọn nǹkan ilẹ̀ láti fi ṣàwòyàn lójú lọ́yìn pé kí ìsìlámù sáti máa wù wọ́n ìsìlámù ti wù wá o àti dàmbáì ẹjá sílẹ̀ fún rẹ̀ ọwá di pé ọ̀nà tí àdáìdáìdọ́lọ́ alúbí wasallallahu alaihi wasallama ọlọ́nsanuwa ẹni tí ó bọ̀ ń bí alamari ọ̀fọ̀lọ́n kan inú lè fi kẹgbà ń kálùkú ó sọ́lọ́n sọ́nà hadith bí kọ́ọ́lá al'ansọ̀ríyà radiyallahu ta'ala ana wa ardaha inú rijalan yatakhawaduna fi ma lillahi bi ghayri haqqin falahum an-nar yawm al gbogbo ẹni tí wọ́n bá ti ti dúkìá ọlọ́run tó bẹ́ mú kàmọ́kà ń bẹ̀ yóò gbọ́ná lọ́gbà ìkẹ́ àmà dúkìá ọlọ́run náà ni ẹ̀sìn tó fi wá jẹ́ pé gbogbo ọ̀nà tẹ́ ẹgbàgbọ́ ń di àwọn àfáàgbà àti ọ̀nà táwọn náà sọ pé àtìyàwó ah, rẹ̀ dé bá àbáwọn náà tẹ́ ń jẹ́ náà ẹ̀yìn náà wá wò pé yẹ́ nígbàtà tí a ti bí ọmọdé kájí ọmọdé náà ni inú ìsìláàmù lẹ Yorùbá o ní ẹ̀tí máa fowó sàdúwà 1000 ẹbà mú 15 naira ń bẹ́ iye elégbò àwọn ní àṣẹ bàbá bàbá ìyá bàbá bàbá mílẹ̀ ìbàtún mú 15 naira kan sí i kọjá méjì torí pé ìbejì ni wọ́n ń wà nífẹ́ yá wọn ìrìnà àkọ́kọ́ náà ní kẹsọ́ ti bá mú náà ni màtàdúrà fún kẹ́yìndé wọn àníyá aláta ṣẹ̀rí ẹwà mú 200 naira ní owó yìí àpá òkú ń jẹ́ mí àbá wà lẹ́yà ń jẹ́ mí gbogbo ayé mi kọ́ máa bówó ìlọ ẹni ẹgbẹ́ fún ọgbọ́n ti náwó ọlẹ̀ gbogbo bí ó ṣe ń tẹ́pẹ̀ káàkọ́sàn bá lẹ́kìdì wípé ní náà lọ́hùn wọ́n hu àwọn àwà kan láti fi wọ́n ti hu àwọn èèyàn tí ọ̀sọ́ ìfún àti rínà rí pé kò sí ọ̀nà méjì ìbí ìsìlámù wípé ọ̀nà táwọn fẹ́ fi máa dàlú ìwú fúnra ọba dẹ́dà níjọ́ tí Trump ló ń bọ̀ wà gba Nàìjíríà lẹ wọ́n pè èèyàn tàbí sẹ́mìnà Amẹ́ríkà wọ́n èmì ń tọ́pa wọ́n dìsì ìjọ́ kejì ẹ̀ níjọba mú pásítọ̀ tí ń pé ìbọn kó píṣù fáwọn bandits bọ́ọ̀ ni Christian tó wá bọ̀rẹ̀ lórí sọ́rọ̀ ìmùsùn ilẹ̀ ìdánù gbogbo ń bá fẹ́ rójú rí wọ́n ti mú yàn rí ní àsìkò pẹ́sẹ̀ntì wa Jonathan wọ́n mú alábùjá we have done the job o náà ni MTN ti mú wọn jọ́bù nígbà wọ́n mọ̀ láwà níyàwó lọ operation yẹ́ o àmà yíbò ni o pọ́ǹkì ní bẹ́lábẹ̀rẹ̀ tí a mú àwọn mú tó máa dáwọn kí ló dé tó fi jẹ́ wípé ẹ̀ẹ̀ni tí ìsìlámù lọ́rùn lẹ̀ tí wà láàbá ti dé ẹ̀ẹ̀mọ̀ pé ìsìlámù ni ẹ ti mọ̀ pé ìrọ́ ni bẹ́ẹ̀ gbé ẹ ma wá wọ́ ọ̀nà kan sọ́nà kejì gbogbo ǹkan ọba sí ìsìláàmù ó sí ọ̀nà pàdé ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ ò ní tó wà ó sì tọ̀ dẹ́ẹ̀díẹ̀ ṣùgbọ́n tó bá fẹ́ lo gọ́ọ̀bù wàhálà tó gbogbo ìsìláàmù láyé ọdún kẹsàn-án ẹ̀ẹ̀mejì òun ní olóngbò ẹlọ́tíájì ìlọ́wà ọwọ́ lọ́dún kẹfà ọ̀rányà rẹ̀ ò tí ìtótọ́dún kẹsàn-án nítorí pé agbára ò tí ìtìlọ́wà nẹ́bì nínú Mẹ́kà hajji tẹ́ẹ̀sì wó ó bùkátà ọjọ́ wípé ìdarí rẹ̀ pẹ̀lú ìdarí Mẹ́kà ní ọjọ́ lónìí káàkiri tí ṣùgbọ́n ìbàdàn lòun fẹ́ wá ọwọ́n níbo lọ fẹ́ wá ó lòun fẹ́ wá sí bẹ̀rẹ̀ òun wà sódì òun lọ sí ogun pa òun sì fẹ́ wá sí ìwòrò òun fẹ́ lọ ọjọ́ ṣùgbọ́n bóun ń sọ yìí president má dà sí rìn ní o ìrìn màá bẹ́ẹ̀ wẹ̀ màá yẹ́ kẹ́ńkẹ́ president ẹ̀ má ẹbùkátà àmànítọ̀ yìí mímọ́nítọ̀ yẹn agbára yẹn kò sí ọ̀rọ̀ tàfẹ́ ǹgbọ́nà ṣùgbọ́n lọ́dún kẹta fọ́lọ̀ polongo rẹ̀ preparation oṣù ọdún kẹwàá àwambọ̀ jẹmọ́ àwọn èèyàn ti kówó lọ láti lọ bẹ̀lẹ̀ ọlọ́run ọba wò wọ́n sì kàn fẹ́ kánà ti tí ń fa ìnáà ni

hajj kò sí náwó ọdẹ kò sí náwó ṣùgbọ́n ìpìlẹ̀ ní ẹ̀sìn aláwọn nkìrìtàn sáǹsẹ́ tó ní bá ṣe pẹ̀lú àjò ìlà bí sọ fún ọ̀pọ̀lọpọ̀ tí sùn já sí abùkátà àkáàtì ìmọ̀sọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ní ìpìlẹ̀ ṣọ́sì tó sínú kó tó ní ẹ̀pẹ́ àkíyà rẹ̀ afẹ́ kanyí àkanyí kò ní bá ti pẹ̀lú sí ájí ájí ọmọ ìtẹ́ndé alúsọ̀sọ̀sẹ̀ ájí ṣùgbọ́n kìí fi ilẹ̀ o ní pé obìnrin lè kẹ eyín fún ẹ̀ṣọ́ ibá àmọ́dọ̀ ọmọ́ta ẹmọ́jì mọ́mọ́ta ẹjọ́ mọ́ta fún bọ̀ ṣùgbọ́n tó bá ṣe tẹ́ta ní ọmọ rí ọkọ rẹ̀ nìkanẹ̀ ní ọba rí ṣé bẹ́ẹ̀ nìlú tí a rí ṣé bá sọ̀rọ̀ eyín nìsín ní tó kálukú gbọ́rọ̀ mi wípé ah, alájà nìyẹn láti rẹ́yìn sí yẹn obìnrin arógé wọn lọ́wà kó fi ó lè lo góòlì ó lè sífà kó fi sẹ̀tọ́ sí yẹn rẹ̀ ṣùgbọ́n ọkùnrin wọ́n ọ̀ràn ọkùnrin ọ̀gbọ́dọ̀ fi góòlì sí kọ́dà ọgbọ́dọ̀ fi sífà náà sí yẹn àfi mẹ́jẹ̀mọ̀ kan tó bá wúyàn bí ẹ̀sẹ̀ lẹ́nu àwọn ní rèwerèwe ọlọ́run bá wọn ọwà jọ́sẹ̀ kan rẹ̀ lọ lọ́ba jábọ́ lórí ọ̀kadà ọ̀fẹ̀nù nalẹ̀ èyí bí mẹ́rin lọ ọlẹ́tọ̀ kílẹ̀ rí wa a ń tẹ́ǹkẹ́ ní arúfájà dáàpọ̀ sọ̀hábíyù jẹ́lìrì arúfájà yìí a ń pọ́dún kan ní yọ́ọ̀mù kùlá bìbọ́mẹ̀ káàpù ní ẹ̀ẹ́mẹ́jìlógún yẹn wá ṣùgbọ́n Egbò ọmú ìlógbò wọn ní ìsìlámù. Wọ́n wá bá ṣe, àníbìwá, orí àníbìgbò mo ṣe fẹ́ ṣe, àníbìwá ni ọdá, lọ́rẹ̀ ṣe imú, ṣùgbọ́n síta ní kọ́ sọ́kún ọba ọ̀fẹ́ rọ́ Wọ́n wá tí pé, òun ìwà ń dà láàmù ìyíntó ẹ̀ntọ́ mọ́ ọmọ òun tí tí ó rọrùn bá jìnà síyàn tí ẹ̀ sí mọ̀rún yọ́ ma gbọ́ kápọ́wá pé wọ́n gbé síyàn mú ó bá tún wá padà wá àríbí ìbá ní ọdá náà padà kí wọ́n lọ bọ́ fi góòlì sí nítorí pé fífà sì tún bẹ̀wọ́ ń bẹ̀ ṣùgbọ́n ń gbàtí fi ń kò nira bọ̀ yìí ọba díẹ̀ èèyàn lájẹ́ǹtì etí tí sífà ọba rọrùn ọba lo góòlù tí a bá bá bẹ́ẹ̀ lára ọkùnrin àdánwò gbọ́dọ̀ ṣáájú lọ́dọ̀ obìnrin ẹ̀ṣọ́ ni tá náà ni ó sì bá rí ọkọ rẹ̀ ni kìí ṣerú ìtẹ̀jáwà zombi àwọn obìnrin lọ sífà di a mọ̀ o tóbi bá lè lo sífà ẹ̀sìn sọ pọ́ lè lò ní wọ́n wá sọ ọrùn tó lè bá rí àásọmọ̀ ṣe ń tí ìsìlámù fẹ́ sí náà lélé ẹ̀sìn eléyìí ó ṣojú ẹ̀sìn tẹ́rọrìsìmù ó ń sọ lọ́nkẹ̀ náà sọ́rọ̀ wá rọ́bí wasalamu àrí jama'a ẹni ó bá takò islamu ọlọ́ni takò ẹni bá takò islamu tẹ ọba dẹ́dà ní tẹ́kí ni ó ní takò alẹ́sọ̀ àkọ́lá kò sí wà nígbàtọ̀lọ́ mọ́kànlá ọkọ̀ lọ àdìgbàtọ̀dé ṣùgbọ́n ó ṣe wà límà rí nígbà tó tí àjòwé àjòwó kí sì lẹ̀rí tí ń bẹ lórí rẹ̀ bá a ṣe yọ eyín kò lọ̀rọ̀ ajínigbì bẹ́ẹ̀ náà ni ilé pàtó jẹ́ pé tó bá lọ jẹ́ gbọ́ndì ló tìtọ́ o lè èèyàn bá ṣe ṣe yín tó sì jọkún àbútóbìnà tó ìfẹ́ sọ ìgbà tí ń iná ni ó wúlò fún tó bá jẹ́ ọkùnrin náà ìgbà tó jáde wọ́n fún náà ló wúlò fún tó bá kú àágbànyọ tó rógún ni àti gbọ́dọ̀ wéṣì nǹkan lọ́rùn kódà ayúmọ̀ mímọ̀ tẹ́ sọ wípé tí èèyàn bá máa máa bínú sáwọn ọmọ rẹ̀ àtàrà ìyàwó rẹ̀ pé tẹ́mi tẹ́fẹ́ sí wọn in tó kúkú pọ̀ ni òun ni ten billion naira lọ́ba jùlọ lọ́ba gbèmí àálà náà rẹ̀ tí ó ṣe ó lè kú ti ẹkọ wá sọ̀rọ̀ wà àtàwọn ọmọdé lórí burúkú ọlọ́run ló pọ̀ wọn ní dúkìá lọ usage ẹgbẹ́ ní kó ẹkó tán ni ó kó gbogbo dùn ẹkó tẹ́ ẹ̀fọ́ padà ó

ọlọ́run dẹ́rùbà wọn kò lè wá pàdé ànàbímà ìgbà tí ń bọ̀ ó ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn náà bọ́sọ̀tù ni ó tẹ́bí rìkọ́ìn náà ó náà sì tó gbújọ tàbí òun ni ogun tí àwọn akọ̀bá ìlú bọ̀tùfáìn tí wọ́n kóra jọ bá nàbí sí ṣùgbọ́n nígbà tá nàbí ọ yọ sí wọn ee alkọ̀mọ́ fi ìkùnlú ní mọ̀rọ̀ ọlọ́run bí ìbẹ̀rù sẹ́ni wọn bó ń sí ń lórí àpáta sálọ bá sálọ àwó tí a ti sálọ ṣùgbọ́n ogun yìí lè pín débi wípé òsì àìní àti nira ó mú ọ̀sọ̀ àábà tẹ́jẹ́ wípé wọ́n rìn pẹ̀lú àìsìbátà àtẹ́rẹ̀tẹ̀ wọ́n wá ń ya nínú asẹ́tẹ́lò ní ìbọ̀ wọ́n wá ń rẹ́ ń bẹ̀ wọ́n wá ń fi ń sọ ẹ̀tẹ̀ wọn ìní a fi ń pè ní gọ́gọ́ tó ọ̀ láti bí sákùbù nítorí wípé rìkọ́rì kí nǹkan ọjà bí nǹkan ojú ìbẹ̀rẹ̀ tí wọ́n ṣíríkù bẹ̀rẹ̀ ìrọ̀lọ́ an sàwọn bọ̀ jábìrì ní fanáhàrọ̀ jàzúrán مثلا باستغار أو بقرة شق من الراوي النبي وقع رقمي أبي كتفني مالو ṣùgbọ́n tí wọ́n bá lọ́jà zoon òní máa yẹ́ lóṣù àìyúgbáhà nínú ìbílì in tó ti pé pàjẹ nínú ràkùnmí ọwá lè jábò rẹ̀ tí àníbí ìsẹ́ni wọ́n para fún mi tó ti tó jẹ tàbí máa lú ọwá sí wọ́n wá ń jẹ láti fi dúpẹ́ pé a lọ àjò láyọ̀ a ti bọ̀ láyọ̀ àhán nígbà tọ́rọ̀ tí wá rí bá wọn kí ni ìdájọ́ ń tẹ́sà ń pè sọ́rọ̀ من العادات المستحسن عندهم tipẹ́tipẹ́ ó ti wà náà ṣe sí káwọn lọ́rọ̀ náà mẹ́ ń ṣe láàrin ara wọn wà lẹ́yìnṣà nínú ní ìbàdáàtì àtàwòkìdíyà kò sí mú ẹ̀sì pé alẹ́bì fi wá sórí ẹ̀ àgbẹ̀dọ̀ mọ́mà ṣe bẹ́ẹ̀ kí ni nǹkan àkọ́kọ́ gbogbo àjò tánàbí lọ́kọ́ lóde tí ń ṣe

tí ma ń kù sí yàn láhùn lè annal musafir yá tí wà lẹ́yìn asarun min al-gubar torí pé ẹni tó bá rí ìrìn àjò yóò sì máa bọ̀ lé padà pẹ̀lú eruku lára apákan ìbí ẹ ti múnu apákan ìbí ẹ ti jẹ́ mọ́kọ́ tí wọ́n bá gbé wàrà kalẹ̀ tó bá ti pẹ́ ní ma ń ní tó bá ṣe ń jẹ fáwọn èèyàn tí wọ́n jọ jẹ́ a ní sọ pé ó sì àdàdálẹ̀ ló ẹ̀sìn ìṣe títọ́ dáa tó jẹ́ ti ọmọlúàbí òun ni tí ó náà bà wá rí bẹ́ẹ̀ láàbúdà àǹtàgbọ́ هذه ha لهذه الشروط الآتية yẹ́nì irú àpèjẹun ọgbọ́dọ̀ mẹ́tẹ̀ríba ọmọ mẹ́jẹ̀mú tí ń bọ̀ yìí méjèmú àkọ́kọ́ adábùn ìtìkọ́dì bí káwọn ni a súnnàtàn làájúmàtàn ọwọ́ ìbáàdàtàn wàájúbàtàn àkọ́kọ́ àgbọ́dọ̀ dàníyàn pé súnnà nẹ́bì ni tó ti jẹ́ pé dẹ̀dẹ̀ ni ìjọ àbára nínú ìjọ nẹ́bì bọ́ wá ní báyìí ẹwà wo dáǹtẹ̀ nílẹ̀ wa mú kí n bá lọ ájútọ̀ bá dé padà tọ́kà fẹ́ran ní wọ́n bá jẹun ní olé wọn àbòpá àwọn èèyàn jẹ́ kò sí láìsí ń bẹ̀ kèé ṣe ájì tó ti dé lájọ̀ bọ̀rọ̀ wà ń bẹ̀ mo dé ṣe àjò ni ájì ní èsè àjò náà ní fúkíní o fún wa sọ lóòkọ sábàkanáì Sabaka morning, Sabaka afternoon, Sabaka evening, Sabaka day, Sabaka man, Ngulatiri, Kosi. Jọmọ́, a ń sọ gbogbo ilé ìpé kò sí, ẹn tí ń darí ẹ̀sìn tó ń gẹ́gẹ́ wá mú ní èsì lẹ́ǹkọ́. Agbẹ́rọ lọ, agbígbàdúwà mọ́sálásí èèyàn mẹ́jọ, ẹgbàdúwà wọ́gbà lọ́lọ́ mọ́kànlú mọ́sálásí lọ́dún yóò, tẹ́sìmọ̀ pẹ̀lẹ́sìn èèyàn márùn-ún lọ́lọ́ àti wà rí pé kọ́mọ̀ bàbí wípé yóò dìwọ́ ní kọlù alájí owó tó ní àwọn láàkùn ní àkọ́kọ́ nínú oṣù kẹfà yìí so wọ́n sì lọ dágbé fún àwọn ẹbí wọn ọjọ́ làwọn wọ jímà àwọn márùn-ún àwọn méje ní tí ìwà jímà báwọn so alájí ọlọ́gbẹ̀rẹ̀ àwọn láàkùn ní jímà tó bá so àná wọ́n sì jọ wọ́n dákùn lè dágbé fáwọn ẹbí wọ́n wọ́n wọ jímọ̀ fara náà nọ yáwà fàdúà àdúà kọlọ̀wọ̀ gbà ájìun gbogbo nǹkan wọ́n tó máa wá dáa sí àfà lọ fẹ́ jẹun tó sì mú ẹ̀sìn wáwẹ́ oúnjẹ tó fẹ́ tèyí náà kẹ́ẹ̀sẹ̀ lé rẹ̀ tọ́lọ́mbá pé ọkà ìbáyé màmù náà ó lè pọn náà tí wọ́n wá jẹ tọ́lọ́mbá ti gbogbo wá mọ́sí náà bẹ̀ kọ̀sáburú bẹ̀ ẹkọ́kọ́ wò lọ́dọ̀ tiwa wọ́n kọ́kọ́ dè mẹ́lẹ́nà wípé òní wá sí jímáwò àgbàtọ́ bá tó sì báyìí ní nǹkan àkọ́kọ́ àgbọ̀rọ̀ dàníyàn pé ẹ̀sìn èsẹ́ lára ìṣesí ìjọmọlúwàbí ni ẹlẹ́ẹ̀kejì nǹkan dandan ẹlẹ́ẹ̀kẹta wà láàbúgbà ní ìtàlà mẹ́tìhà nínú àwọn ẹ̀sà bí ìta àti ìsìnlọ́un bí kazaman àsìkò ọmọ walmakan ààyè wasifat ìrísíbì nǹkan yóò ṣe rí wàlẹ̀ àdáàd òǹkà ara wọn nǹkan tẹ́sì máa mú lọ́wọ́ nìyẹn walmakodir àti déédé ọgbọ́dọ̀ bọ̀ níbi àsìkò ẹ̀yí fi jímọ̀ sí wọ́n wọ jímọ̀ ọmọ ìpẹ́ náà wọ́n tí ó bàtẹ̀ jímọ̀ lọ̀bọ̀rọ̀bọ̀ tí wà ní mẹ́kàn mẹ́sàlásì jímọ̀ tí ó ti kí ọ̀hún ìbẹ̀ni ọ̀gbà nígbà fàbọ́ ti máa dùn àwọn àfàbọ́ ti tóra wọn pé bàbá kí wọ́n wọ kí wọ́n gbé láti bẹ́ẹ̀ pákéjì ọ̀rọ̀ ẹ̀bọ̀ àwọn obìnrin ọ̀sán àrà àgbà wọ́n fún ọgbọ́n pápọ̀ òkú pápọ̀ àjọ lọ ìyànà bí nàní àjọ ọ̀dẹ́nà ni àtúbí àtọ́pin ọrùn àpapọ̀ ọ̀sáájú àkọ́kọ́ ní ká tó sàdúrà fàlàájì gbogbo wọ́n tó wù náà báyìí pé tó kù láyé tó fẹ́ kojú bá mẹ́kà 10,000 naira kọ́kọ́ mú bóòdì ní wá sọ fọ́lọ̀ gbé dapọ̀ ẹbí mi kakọ̀ òdì mẹ́kà rí èmi náà ni òfin sí kọ́kọ́rọ́ ọ̀dọ̀

àlejò òun ṣe ní àlejò òun ṣe ní àdẹ́bọ̀ òun káàmà ṣe ní àràfàrà àràfàrà wà ẹjọ́ ọmọ níbi ní ẹjọ́ ṣe bí ẹ̀jú ìmẹ́títì ṣe ẹ̀mọ́ òun ṣe náà ẹgbùn ẹgbẹ́ ẹjọ́kọ̀ ẹjọ́ ọjọ́ ti lọ ó lámọ̀nà mú nígbàtà láìpẹ́ yìí lẹ́gbọ́nà bàbá tí àà tí àà bọ́lá kọ̀ọ̀nà ojú kọmọ gẹ́gẹ́ ẹ̀sìn ni máa lásìkò ẹ̀rìfẹ́ láwùdá bẹ́ sí mímọ̀ òtí lásìkò ẹ̀sìn ni máa nígbà ẹ̀sìn sí máa ní oúnkà dédé báyìí ló ṣe lóbi jẹ́ pé gbogbo ẹni tó bá fún yín ládùá tó bá ti fi òǹkà sí tí èsì àdúrà tọ̀wọ́tọ̀ tọ̀wọ́ àtàlẹ́bì tí wọ́n fún òǹkà sí ẹ má dá lóhùn èèwọ̀ ni o ẹlùmí ọmọ tó kí ní tọba tẹ́lẹ̀ mẹ́ 21 torí bí mọ́ ṣàfíṣẹ́ tẹ́lẹ̀ mẹ́ 21 ṣe rú bàdá rẹ̀ ni wọ́n ti bọ́yá yóò dorí ti ẹbí ojúdí ọdún mẹ́ta mẹ́rin kọ́rọ̀ tó dáhùn tó náà bá ti ti 21 yóò fẹ̀rẹ̀ rẹ̀ mọ́ ṣàfí tọba dáa lè nǹkan kò rí bẹ́ẹ̀ kọ́rọ̀ ní rí ẹ̀fọn kan kúlẹ̀ pẹ̀lú bá náà tọ́lọ̀ ṣe bákan náà ìfáàt ìwà sí bí nǹkan ni ó ti wà tàbátẹ́ kírun ẹyà sàrọ̀lá fọ́lọ̀wọ́ ẹwọ sọ́dọ̀ àwọn mọ́sálásí o èèwọ̀ ni kí mùsùlùmí ọkùnrin ó kírun kọ́mọ̀tì kẹ̀kẹ́ méjì káàrẹ̀ ọwẹ́ kírun ní ìsìn ọwọ́ arú aṣọ ọwọ́ aṣọ má ọrùn báyìí tàbí kó sí ìdíkà kanálẹ̀ báwọn ẹ̀ tí ó máa ṣe ní mọ́kà yọ́ pàjábà ìgbàta àbáyìsẹ̀ dé ìlà máa ti bẹ́ẹ̀ tààfẹ́ ti tọ̀wákùlù tòdúnmù táà bá fẹ́ kírun táàtọ̀ ọkùnrin mẹ́mà àtọ́kù èyí ó tún aṣọ ti báyìí èjìká méjèèjì agbọ́dọ̀bò obìn wọn ní ó gbogbo ara rẹ̀ àwọn bí mísìkẹ̀ẹ̀tì kírun tí ìsáàdì wà láàrin pọ̀ tẹ́ bá gbóòdè obìn mélòó ní kírun ẹ̀dùn bọ́lọ̀ ń ṣe dáàlì jẹ̀mẹ́ ìjẹ́ nìkan wọ́n lè wà tìlálì jẹ́ torí pé lágbàjọ́ wà jẹ́ náà ẹ̀ tó yọ́ wà fọ́nà ọlọ́ndàkọ̀ méjì àwọ̀ náà wọ́n rẹ̀ ní kẹsẹ̀rẹ̀ fọ́ọ̀tọ̀ alẹ́ mi àsìkò tá nínà rẹ̀ wọ́n rẹ̀ ní kẹsẹ̀rẹ̀ iná rẹ̀ ni ọba gbọ́ iye tọ́mọ̀ túnmọ̀ rẹ̀ pẹ̀lú ìfi ṣépè fẹ́ntí ń bínú sí gan méjì lọ̀rọ̀ ìmísí gbogbo ń dáǹṣẹ́ ìkátá tẹ́ẹ̀ bá ti gbé fóònù ká sì fẹ́ gbé lọ́ta méjì ni tí ìmọ̀ ọkọ̀jẹ́ wípé ẹni tí ó lóhùn fẹ́ gbìjọ lọ́dún bó ṣe yẹ lọ ní ọmọ sọ àwọn ọmọ gbọ́ yẹ́ inú tí ó sọ bó ṣe yẹ kọ́ sọ àwọn ọmọ wa fi ṣe yẹ̀yẹ̀ pé <laughs> ọ̀rọ̀ àpò àpò ẹ̀wà ní ọkọ́kọ́ já wọ́n dàsómi dàsómi ma gbú ẹ̀wà káwọn ma lẹ́ra wọn ní kí lórí jàtẹ̀wà lọ wọn jàkà ẹmbárẹ́kọ̀ ma jẹ ẹmbárí ayẹ́ brẹ́dì tí ó ma jẹ́ náà ẹjọ́ lè mú lórí iná náà fà àti ẹnìkan ọ̀gbọ̀rọ̀ sọ wípé wọ́n dákọ̀ wọn ẹnìkan wà mọ́wọ̀n lẹ́ Yorùbá táà ti àwọn ní ẹ̀sùn wà lẹ́nu kí wọ́n sọ̀rọ̀ káyọ́ sọ pé ah, ìsìláàmù ní sọ̀rọ̀ ìgbìjọ́ náà lọ ẹwù wà lá ló fi jẹ́ wípé gbogbo ẹ̀yin tẹ́ ní bánàbí sìtì lẹ́ẹ̀mà sí tẹ́ ìdí alù súnnà súnnà náà lójú ọ̀nà tẹ́ lójú ọ̀nà sí tọ́ lẹ́ẹ̀mà tọ̀ sùúrù gbọ́wọ́wọ́ tọ́ bá jẹ́ pé ẹ̀ẹ̀fẹ̀ kọ́ jẹ́ pé àdẹ̀wò lọ́wọ́ fi jẹ́ kí ẹ̀sìn ọmọ ẹ̀yáwó èèyàn ìrúdọ̀wọ́ wa wọ̀ ẹ̀mẹ̀fẹ́ tí a máa padà wò dojú ẹ̀kẹ̀ẹ̀sẹ̀ padà sámà ní àti sẹ́ndì sámà ní àti sẹ́ndì ṣùgbọ́n tí ó fẹ́ pẹ̀lú rọrùn àti káti sùúrù balẹ̀ àwọn bọ̀ ó ti bá gbogbo àwọn àyàn láàrọ̀d min khuluwiha ay min khuluwi hadhihi al-walima min al afẹ́kùnrinlẹ̀ ìjọ láti fi dúpẹ́ ẹ̀fà àdídára látàjò ó ṣe wá di ìtàmà náà àpà bó ní alájì bóòrùn ká ṣe ẹni ẹlẹ́ẹ̀ṣẹ́ kè gbọ́dọ̀ lọ náà ni gbọ́dọ̀ ah, ni o <laughs> lọ ah. ah, na lọ́nà wọ́n sì na dé ninety wá sí pọ́pọ́ jọ́ láti mọ̀ pàlú márùn-ún lójúmọ́. Lára pẹ́ ní kẹrì wájá àà bẹ́ṣì, lísì lọmúwẹ́ ọ̀kan wá, lísì àwọn olórin tí mo pè náà. Rọ̀bọ́lù, ilé ìtì àkọ́kọ́, Bẹ́ńkẹ́sì, ìrẹ́lẹ́kẹ̀ẹ́jì, Tìrìtì, Bẹ́lẹ́kẹta, Kúmpó, pé ń dá kúnkẹ́ ẹ̀dá kan gbogbo wa náà máa ń tẹ́ ń pè ní dùpẹ́ o òkú lójú ẹ̀tì àndíkà ọwá ní àka sàárà rí sàárà bó ní ẹ̀yìn tẹ́ ìdímọ̀ ní mẹ́tẹ́rọ àlàyé mọ́ni ẹ̀sì lójú díkà ajẹ́ pé ìyá ìfẹ́yìn tẹ́lẹ̀ wọ́n ni wọ́n wá lẹ́gbẹ́ ìyá múlíkà ẹbá mákà ọ̀rọ̀ mákà ẹbí ń pè ní ẹ wọ́n kàkà márùn sí àwájú wọ́n ti jẹ́kẹ́ kó tó mẹ́kọ̀ọ́dé wọ́n wá ní wọ́n wá wẹ̀yà wọn ah, ẹ̀rí ẹ̀ṣẹ́ jáwọn àfóòdé jáwọn àfóòdé ó tí àwọn àfáà ní ó àfáàtọ̀ bá fẹ́ wẹ̀wẹ̀ lẹ́rù tí wọ́n pàtẹ́ ya múlíkà ẹ̀bọ́sìn ẹ̀yà pàbàbú rẹ̀ lóṣù àlẹ́yìn

park park ilé ọkọ̀ ìdá kọ́dá ọ̀gá ọ̀sẹ̀tọ́ lójú mọ́ ìṣẹ̀gbà tuntun mẹ́rin ẹ̀ẹ́ ẹmà lẹ́wọ̀ wáìpọ̀ ọkọ̀ sí orí dógùn burúkú yàbẹ̀ náà láàrín máa tan wáìpà ilẹ̀ láìsí lójú bọ́sìn kí o tó gbé ẹ̀mí jí sọ̀sán ẹsẹ́ gbẹ̀rẹ̀ wọn ọ̀gá àwọn tó sọ́dá tí wọ́n mọ́sàn wọ́pọ̀ mọ́ níbi ọdá abímọ̀ ọlọ́pàá ní ìbàndá ọlọ́wọ́ orí ẹ̀ dàrù ṣọ́lọ̀ owó lájẹ̀ mọ́ sọ fún àkọ́ àbúrò sọpọ́lọ̀ owó àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ wọn tọ́ bá kò ẹni ogbó ààrí ìgọ́sẹ̀mà gbogbo jẹ́ǹdẹ̀ ẹ̀ṣọ̀mọ̀lọ́bì ìjọba ògbò yíò gbogbo ẹgbẹ́gbẹ́ sọ́bí o ìjọba o nígbàtà wọ́n wọlé ìyàlámùlà ẹ̀ lọ́nà gbọ́ o sọ́bẹ̀ náà lẹ sílẹ̀ ẹ̀ṣẹ́ wẹ́dúlẹ̀ ẹ̀ṣẹ́ pọ̀lẹ̀ ìjọba ìjọba òmùí bẹ́ni yẹni baliki bàbá bá kọ̀ ní kàmìláwó ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba black ni ọkọ̀ rẹ̀ ìjọba mú ní ìjọba ìjú sọ pé ẹ̀mọ́ra bláàkì lé lórí ìgbò náà sọ́rọ̀ òbúrú mọ́mù pàmà ó sọ́rọ̀ òbúrú kẹrí ẹ̀mọ́ ọgbújọba ẹ̀mọ́ ọgbújọba ìjọba ìjọba mọ́ ní mọ́mọ́ sọ adúlùmọ́gbọ̀n mọ́mọ̀ ẹ̀dà ọmọ orí ẹ̀dà gbúrú ní ọ̀nà lórí ìgbò náà àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ àwa rẹ̀ tó túbọ́ sí ìsìn jọ kèé sí ìjọba mọ́ bàbá àtẹ̀mí wọléwọlé ìyẹn jẹun lórí ìjàlámúlà mo ti wá ti bọ̀ mẹ́sìn náà ẹ̀ẹ́sẹ̀ rẹ̀ tí ń jó ní pàtí kẹmọ́ ìpìlẹ̀lẹ́ à ìjó burúkú ní orí wọ́n lè tó mẹ́rin márùn mẹ́fà méje tẹ́ẹ̀mà wá wò pé kẹ́ẹ̀ bá gbé ìjáàbù bẹ̀ yíjú rẹ̀ bàmọ́

kùrùwà mìnírìyà ìwà súnmọ́ àwọn ìjà kò sì gbọ́dọ̀ jẹ́ afẹ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tí ó wà dòkó sí àrí mi tí ó tún mú oko àwalawa bẹ́wà nítorí kíni ọlọ́run ti gbájì wa tàbí dúpẹ́ náà jàmáà alọ ní ọlọ́run orígbò karùn alọ pé àwọn ilẹ̀ ìbádà tí ẹ́bá ni kọ́ sí pé wọ́n ti gbà lọ́wọ́ wa tí ṣe ní àgbọ́ àbìdún lọ́mìnà láàbí àwọn ìlàmà ń sọ fún wípé lọ́wọ́ وغفر ذنبك وغفر ذنبك وأخلف عليك نفقتك gbogbo ìgbìyànjú tó gbé lọ ájì ọlọ́run ọgbà gbogbo ẹ̀tẹ̀ tó gbé dán ọlọ́run kò rí ẹ̀jọ́ gbogbo ń tọ́ wá ń mẹ́ láti bẹ̀rẹ̀ tí ìgbópin à in tó jù bẹ́ẹ̀ lọ ọlọ́run dá padà fún ọ jẹ́mọ́ sọ́jọ́ ìbáadà àwọn èèyàn ò tí ìkú òmọ́kàtí kí ló dé ẹwà máa wọ àwọn àfáàmì ọ̀bẹ̀rẹ̀ ẹ sì wo nǹkan nìsìn wọ́n ti àlọ́ àwọn ẹ̀kún múfà méjì àwọn ti múfù mẹ́rin kọ́dà wọ́n mọ̀ sọ́bọ̀ àfáàfẹ́ àwọn àfẹ́kọ́ ah, ní àárọ̀ tẹ́ bà wá sí jímọ̀ àti kọ́kọ́ wá sàdúwà o pẹ̀lú sí àwọn ìrọ́làjì síbẹ̀ torí ọlọ́run wọ́n sí àwọn òpin 5,000 naira 5,000 naira ṣe bá pàtàkì bí wọ́n ṣe ó ti bá pọ̀ ẹ ń bá ń wojú rí ọdún náà orí yóò ti tẹ̀lé ẹgbẹ́ tá a ṣe ẹ̀dà lónìí mo bá a hàt Ìgbà ìbáàdà ẹ̀rọ ìlà ilé ìṣòro ẹ̀rọ. tààrà ẹlẹ́ni Yàtọ̀ ìrìnàjò, ó ní lọ sẹ́yìn. Tọ́kà àwọn wọ̀dímọ̀ ní ìjọ mẹ́ẹ̀dógún oṣù kọ́mọ̀ ń pẹ́lọ ọmọ tí ẹbá ń kájọ ọmọ ẹdákọ̀ ẹjọ ọmọ ọlọ́wọ́ ọmọ bí ó sì sanwó ọmọ yìí nígbà tí ṣùkú ọba máa bèèrè lọ́wọ́ wọn wallahi wallahi wallahi wọ́n dìgbà pẹ̀lú pé Gbogbo ìbára àtùnà pánẹ́yẹ̀ pé alhamdulillah ẹwọ gbogbo ìdí ọjọ́ lè yọ́ mọ̀wá nàìjíríà bẹ̀lá ìlàjọ́ ọ̀rẹ́sẹ̀ ọ̀rọ̀ ọ̀gbẹ̀ Tí ó ní ní kọ̀ọ̀sá burúkú bẹ́ẹ̀ àbúrò wà máa wúyà wa tẹ̀ǹdárí ọ̀rọ̀ náà lájọ́ bẹ́ bẹ́ẹ̀ láti bá sọ àwọn àwọn apẹ́sìrìsì ẹlùmí òsì fúnra ní àpá gbogbo ń dáhùn ìgbà ṣùgbọ́n jẹ́ mẹ́rin ẹ̀jọ́ láti ẹ̀gbà ìjọba ìjọba ìjọba ẹni bàbá ẹni الحمد لله الحمد لله الذي خلق الخلق والعبادة والطاعات أشهد أن لا إله إلا هو وحده لا شريك له له healthy

you know, من العادات وليست من التوحيدية فكان الرسول سافر العلماء قام وليمة وليس الكافرين يخرجون nípa ní ti kọ́. الجنة اللهم ربنا وتنفي وأرسل على هذا النبي الكريم خاتم الأنبياء خبيب الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا